وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدا أقف الله أبا أتريكاتي قفون أنبوى محمد صلى الله عليه وآله وسلم تي كاتي جناكي يوم أبا كبا مارا ليري àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀ ọlọ́wọ́ bọ́ bá ń sọ fún wa nínú alkùrán wípé ní wà máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun òun torí nǹkan kan dá àwọn àlùjànú àti àwọn èèyàn jù pé káwọn á lọ pé káwá sin ọlọ́run ọba nìkan ṣoṣo ń torí fi dá wa ìtumọ̀ kábíyèsí lọ́run ona ni ifraduhu Allahi ta'ala bil ibada kama sin ohun nìkan ṣoṣo kama sin nǹkan mi eléyìí ni tọ́lọ̀ ń torí ẹ̀dá oníkálùkù wa sílé ayé tó yẹ pé ní tẹ́yàn bá wálé ayé yìí tí kò bá sin lọ́wọ́n ọba kò ráyé wá torí pé tọ́lọ̀ ní kó wá ṣe láyé kò mójútó àwọn ìjọsìn tọ́lọ̀ wá ní ká ṣe oníranran ni wọ́n wọ́n pọ̀ jántẹrẹrẹ àwọn ìjọsìn tọkàn wà bí àtàwákùl ìgbára lọ́lọ́run bí alakawuf ìbẹ̀rù ọlọ́run bí alìnáàbà ìpọkàpọ̀ sọ́dọ̀ ọlọ́run ìṣẹ́rí sọ́dọ̀ ọlọ́run àwọn atẹnuwà bí azikir ìrántí ọlọ́run aṣíkùrù ìmá fẹnú dúpẹ́ fọ́lọ́run pàtìláwàtùl kùrán ìmá ka alkùrán nínú àwọn àjọsìn ẹnu oní ẹni àdúà ìmọ̀ ṣàdúà ìmọ̀ ẹbẹ̀ lọ́wọ́ ọba nínú àwọn àjọsìn tí ó lágbára ní ìjọsìn yìí ìjọsìn ká máa bẹ lọ́wọ́ eléyìí náà ni afẹ́ mẹ́nubà lé níbi ìdínilá ìfàhálà torí pé ìkan gbòógì nínú àwọn àjọsìn òní àdúà ṣíṣe wà gẹ́gbó ṣe wá nú hadithi kan tí al Tirmidhi àtàwọn àfáà mí náà tí wọ́n gbà wá alánàbí sọ fún apé ní àdúà huwa al-ibada pé ojúlówó òjọsìn gẹ́gẹ́gẹ́ ó ní ká máa ṣe àdúà ojúlówó òjọsìn ní kódà aláwọn àfáà tọ́tí ẹ̀ ní gbogbo òjọsìn tá à ń ṣe gan àdúà náà lálé torí àrídùá al-ibada àdúà ìjọsìn àdúà ìmọ̀ ìjọsìn fọ́lọ́wọ́n ọba pé lókùn àti ẹ pé gbogbo ohun tá à ń ṣe ọlọ́nà ládojú rẹ̀ kọ́ akírun ni agbàwẹ̀ ni àṣe hajj ni àti sọ́dákọ̀ ni gbogbo ilé adojú ẹ̀kọ́ lọ́hùn àmọ́ pélé ní dùá ul ìbáadà àtọ́wá ní àdúrà ẹlẹ́ẹ̀kejì táàmù sí dùá ul mas'ala àdúrà yìí tá a fi ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ṣe báyìí fún mi nǹkan báyìí ni mo fẹ́ nke baa ní ife eléyìí náà nínú àdúrà ni yẹn ni pé alẹ́ ní gbogbo ìjọsìn tá ń ṣe gan ni torí adojú ẹ̀kọ́ lọ́n àtẹ̀tún wá ní ìta tó fi ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run lọ́dà ṣe báyìí fún mi lóore ọlọ́run gbé nǹkan báyìí jìnà sí mi láburú èyí là ń pè ní dùhá olèmọ́sálà ọlọ́run àlekẹ́ọ́lá látara pé ń pa wá láṣẹ nínú al-Qur'an al-Karim nínú suratul Ghafir aya 60 ọlọ́ni wa qala rabbukum ọlọ́run ọba ọba tó dá yín tó ṣẹ̀dá yín sílé ayé ọba tí ó ń ṣèjẹ ẹ̀mú fún yín ọba tí ó ń fìsọ rẹ̀ sọ yín ọlọ́run sọ báyìí pé ní ud'uni ẹ máa pè mí ẹ̀yin ẹ̀dá mi ẹ máa pè mí àṣẹ ní látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́ni ùdùú ní ẹ máa pè mí àṣẹ́jìbò lákùn mú ma jẹ́ pé yín àṣẹ yìí ọlọ́run dájú ẹ̀kọ́ gbogbo àwọn ẹ̀dá pé ẹ máa pè mí mú jẹ́ pé yín innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin àwọn tó jẹ́ pé yastakbiruna an ibadati àwọn tí wọ́n pè ọlọ́run dùáwù alìbádà ní pípé kásílọ́ nìkan ká mọ́sí nǹkan mí ní àbí dùáwù lè mọ́sàlá àbí pípé ká tọrọ orí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run láwọn tí wọ́n ṣe mọ́tómọ́tó tó fi mi ọlọ́run lẹ́fẹ́ pè mí ọlọ́run wá lo ìbádà fádùá ni ìjọsìn wa ọlọ́run ní innal ladhina yastakbiruna an ibadati àwọn tí wọ́n tí wọ́n pè mí ọlọ́run sayadkhuluna jahannama dakhirin inú ọjà ànámà ni wọ́n ṣègbé sí àìpé ní àìmọ́ pé ọlọ́run agidi ni èèyàn ríra èèyàn fẹ́ ni àìmọ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ká má béèrè lọ́dọ̀ nǹkan míì tí ò lágbára rẹ̀ ayẹ́kẹ́ mọ́tómọ́tó ni lórílẹ̀ ọlọ́run ní ẹnìkẹ́ni tí bá ń ṣe lè sayadkhuluna jahannama dakhirin ni ọlọ́run ní irú wọn wọ́n wọnú náà jáànámà láti mọ bẹ́ẹ̀bẹ̀ gbére torí pé kábẹ̀ lọ́wọ́ ọba nínú òjò títí gbogbo èèyàn tó gbọ́dọ̀ máa ṣe fọ́lọ́wọ́ ọba ni ọlọ́run bọ́ba alikiola sọ fún wa nínú suratul A'raf aya 29 ọlọ́run ní kul kul amara rabbi bil qisti sọ pé ọlọ́run ọba mi ọba adẹ́dá ó pàṣẹ déédéé pé ká ṣe déédéé ká má ṣàbòsí fúnra wa wa akíìmù ojú akùnmù ìndà kó lè masjidin bákanáà ẹ̀dájú yín kọ́dọ̀ ọlọ́ ní gbogbo ààyè ìjọsìn ẹ̀sìn náà nìkan wàdìrúhù ẹ máa pè é ọlọ́run tó pawá láti ẹ̀mí náà kẹ́ máa pe ọlọ́run mukhlisina laudin ẹni tó jẹ́ pé ní ó ṣe ẹ̀sìn ní mímọ́ fún tí ò ṣẹbọ sọ́lọ́run ọba àyà pọ̀ pé òun ni torí pé ní àwọn ẹ̀dá aláìní ni wá kò sí bá a ti wò ó rọrọ̀ tó aláìní ni wá lọ́dọ̀ ọlọ́run kò sí bá a ti wò ó lọ́lá tó aláìní ni wá lọ́dọ̀ ọlọ́run èèyàn kan ò lè fọwọ́ sọ̀yà pé èmi ti dépò kan tán ní béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́ni yá ayú anas ọlọ́ni ẹ̀yin ẹ̀dá gbogbo ẹ̀yin ẹ̀dá pátápátá àtolówó onú yín àti tálíkà àtonípò àtọmọlẹ́yìn àtọkùnrin àtobìnrin àtẹ̀yàn dúdú àtẹ̀yàn funfun antumul fuqara'u ila Allah lọ́dọ̀ ọlọ́run aláìní nìyí ara yín lẹ́tí máa mọ̀ nìkan ní lọ́dọ̀ ọlọ́run aláìní nìyí aláìní ni ẹni tó Allahu huwal n'i hamid ọlọ́run ọba ọlọ́ba tó rọrọ̀ ọbẹ̀ ẹ̀yìn tí ó wá nǹkan lọ́dọ̀ èèyàn kankan mọ́ torí tó ní nínú tiwa máa wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹni tó lówó yóò máa tọrọ àlékún tọrọ àlékún yóò máa tọrọ ẹ̀mí gígùn ẹni tó lọ́lá yóò ní kí ó tọrọ lọ́dọ̀ tó kí òun mọ̀ wá bẹ̀ lọ́hùn àìbẹ̀ lọ́hùn rẹ̀ pé òun ò ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run mọ́ ni kódà ọlọ́run bá ọba àlekè ọlá yóò tún bínú sí ni jẹ́bó ti wà kan tí Muhammad sallallahu alayhi wa alihi wa lọ́dọ̀ ọlọ́run ìtò ń sọ ni pé òun ti tó tán òun ò nídìí kankan ní ọ̀dọ̀ ọlọ́run tẹ́yìn bá lóun ní máa bẹ lọ́n ọlọ́run máa bínú sí ìyẹn nìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní látẹ́sí alánàbúnà ádámà àjátà ni wọ́n gbé bùkátà rẹ lọ bẹ́dà wọ́n máa gbé ẹ̀dá wọ̀sálì àbúwábùhù làtó hijab sí ma bí ẹni tó jẹ́ pé ní àbúwábùhù lẹ́kún tiẹ̀ tiẹ̀ làtó hijab wọ̀nyí ti ń gbà kankan ìgbà lífù ọlọ́ni kúnlá yàwó mi ó wà fi ṣáàni gbogbo gbà lórí ìṣẹ́sí ẹ̀ ló wà ká wọ́n ti wá gba lífù báyìí àbí kò ní mọ́ àbí lásìkò yí o wọn fẹ́ dáyẹ̀ kẹ́kẹ́ lóhùn àbọ́ ti close ìyẹn ò dọ́dọ̀ ọlọ́run alẹ́tẹ́yìn ó lẹ close gan-an tẹ́ ti ti gbogbo ẹ̀mọ́ ìgbà gan lèyẹn tó ní nìkọ ọmọ ẹbẹ̀ ó ní Allahu yaqdabu in tarakta su'lahu ọlọ́ọ̀bọ̀ ọba alẹ́kẹ́ ọlá nígbàtọ̀ ọba lọ pé rí ọwà ìṣàdúà ọ ìbéèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run má bínú sí ẹ torí pé n tó fẹ́ ní beere ká béèrè nǹkan lọ́dọ̀ òun ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá wàbùnẹ́yì ádámà ìnà yúfẹ́ àlòyẹ́ gọ̀dọ̀bù ṣùgbọ́n mẹ́ẹ̀dá ń tiẹ̀ tó bá ń béèrè ó béèrè lánàá ó béèrè lónìí yóò ti máa kanra mẹ́ torí pé aláìní lòun náà ó dàbí wọ́n wò kó ní bọ́ọ̀sẹ̀ ń bèèrè yóò ní wàhálẹ̀ ti pọ̀ jù tó bá fún ẹ ní mí gan pẹ̀lú kanra ló fi fún ẹ ṣùgbọ́n náà bọ́ ọba àlekẹ́ ọlá ó ń pa wá láti ẹ̀mí kan náà alukur'an ó ní fásitì alùlọ́ọ̀hà mi ń fábẹ̀lẹ̀ ẹbí ọlọ́run nínú ọlá ọlọ́run ni wà kò dì tí pàlátàtà mọ́nà máa fàdọ́lọ̀ lọ́bí ìbádọ́kọ̀ alàbáàdì lè rìjáàlì nàfíìbù mi mọ̀tàtàbù wàlínìfáà mi mọ̀tàtàbù ọlọ́run fún ọkùnrin nípin tí ẹ̀ ó fóbìnrin náà nípin tí ẹ̀ fásàlùmọ́ àmì fábìlì ọlákọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni tí wọ́n wọ́n béèrè lọ́dọ̀ ọlọ́run pé ọba tó fẹ́ ní báyìí fẹ́mi náà ọlọ́run bọ́ba àlekè ọlá ó fẹ́ kéèyàn bẹ̀rún ọmọ èèyàn tí èèyàn bá ti ń bẹ̀rún tí ń bẹ̀rún gbogbo gbà tó ń tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ yóò padà máa bínú sí èèyàn ni tó láfi mọ̀ pé ní ká máa ṣe àdúà ká máa ṣe àdúà ìtọ́lọ́ba subhanahu wa ta'ala tó fẹ́ ni ìjọsìn ńláńlá ni tàbá ṣàdúrà tọ́lọ́run bá fi nǹkan tá ń béèrè lé wa lọ́wọ́ kò rí ìfẹ́ àti gbẹ̀san àdúà tá a ṣe ìjọsìn làdúà ọba ṣàdúà àtògbà ládàá pa àti náà ìyẹn ló bàbá pé gbogbo ẹni tó bá ń ṣàdúà pẹ̀lọ́ kankan náà làdúà rẹ̀ ó mọ̀gbà ní tó ń retí pé kó tẹ̀ lọ́dí ò bá tẹ̀ lọ́wọ́ ládàá ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run torí kó so nínú ìjọsìn tí mùsùlùmí tí ò gbọdọ̀ fi ṣeré tí ò gbọdọ̀ ọlọ́run a ní àdúrà ìkẹgbòógì nínú àwọn ìjọsìn ní a sì mọ̀ pépìlẹ̀ ìjọsìn ọlọ́run ọba nìkan náà ló ní àwọn aládùúwà inú ìjọsìn ní ajẹ́pọ́lọ̀ nìkan náà láàmọ̀ bẹ̀ a gbọ́dọ̀ bẹ̀ nǹkan míì ọlọ́run nìkan náà láàmọ̀ bẹ̀ a dájú àdúrà wa kọ̀ọ̀kan wa pé táwọn

ọlọ́run tó ní a máa bẹ̀ ń bọ́ ló wá ọlọ́run ní bàá ń ní kọ̀rí ìbò sọ pé mo súnmọ́ wọn mo súnmọ́ wọn bó lọ́lọ́run ṣe súnmọ́ ajẹ̀mọ́ yẹn pé kò síbi tá wa kò sí ń tá tọ́lọ́run bò rí sọ tọ́lọ́run bò gbọ́ ọlọ́run wá keje ṣùgbọ́n nǹkan kan ò pamọ́ kò kẹ́kọ̀ọ́ pamọ́ tí ń sámà ọlọ́ni inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama nǹkan kan pamọ́ tọ́lọ́ ní ilẹ̀ẹ́lẹ̀ àti ní sámà ọlọ́run súnmọ́ wa pé pẹ̀lú mọ́ rẹ̀ ó ẹnikẹ́ni tó bá pè mí nínú àwọn ẹ̀dá mi ń jẹ́ pé rẹ̀ ẹnikẹ́ni tó bá pè mí ń jẹ́ pé rẹ̀ ẹ̀rì kọ́ lóhùn sọ pé ẹnìkan ò tó pè ń ẹnikẹ́ni tó bá ti pè ọlọ́run lọ́lọ́run ló jẹ́ pé rẹ̀ fàlíyẹ́sẹ̀ jíbúlí kẹ́rin fàlìyúmìnù bí bákanáà tẹni náà nígbàgbọ́ sẹ́mi ọlọ́n tó wá ti nígbàgbọ́ tọ́dọ̀ ọlọ́n tó sì jẹ́ pé ọlọ́n tó pòfin ọlọ́n ọba mọ́ ọlọ́n lọ́wọ́ jẹ́ pé rẹ̀ gbogbo apáta náà la àlèbẹ̀ bákanáà ti sọ pé ní ẹ̀tọ́ ọlọ́n làdúà àgbọ̀dọ̀ dá ojú rẹ̀ nígbà tí ń ṣe wá sí fún Abdullahi ibn Abbas nínú dánibí sọ fún nínú àdúrà yìí pé wá ìsáàsà al tó bá fẹ́ béèrè nǹkan tó fẹ́ tọrọ nǹkan fásitàlọ́lá ọ̀dọ̀ ọlọ́run ni kó béèrè ọ̀bẹ tọrọ owó ni ọlọ́run ni máa ń fúnyàn lówó èyàn kàn lè bùn ẹ lówó ọ̀yẹ ní tẹ lọ́ndẹ̀ ń bẹ̀yẹn tí èyàn bá ní kápá ẹ̀ nítorí lè bìyànnu ṣùgbọ́n ọ̀lẹ́ lọ báyàn kẹ́pẹ́ ẹ̀sọ́ mídolówó èyàn olè sọ̀yẹ̀dọ́ lówó kan lè bòyàn lówó ni tí ẹ bá wọ́n mọ́ o lè lọ́dọ̀ àwọn dókítọ̀ pé àkí ní ìṣẹ̀lẹ̀ ẹbá ń tẹ́tẹ́sì ìtàwọn ilé ṣẹ́nu ṣùgbọ́n olè lọ bẹ́ẹ̀nìkan tó bàbá ẹsọ mídọ́ ọlọ́mọ ọlọ́ni ṣe yun anẹ́bí ní bá fẹ́ bèèrè àwọn lọ́wọ́

ẹ gbọ́dọ̀ pè nǹkan míì ẹ gbọ́dọ̀ tọrọ nǹkan lọ́dọ̀ nǹkan yàtọ̀ sọ́lọ́run ọba ọba tó dá gbogbo àyè ìjọsìn ọlọ́run lónìí ẹlẹ́fìrí àwọn àṣìṣe ńlágbà táwọn ẹni máa ń ṣe wọ́n wà mọ́ṣáláṣí nǹkan náà máa pè ó yẹ kókò náà máa pè lọ́sì máa fà á táwọn ń ṣàdúrà ní ẹni tí ń ṣe ti takọ́

ọlọ́ni tí bá ti ń pọ̀ lọ́wọ́ gbọ́dọ̀ pè nǹkan míì mọ́ torí pé ní ìjọsìn o ẹ̀tọ́ ọlọ́run ọba nìkan ni òun lọba tí máa ń gbàdúrà ẹ̀dá òun tí máa ń ká ìṣòro kúò fún ni òun ló mú wá òun náà ni ó kakó ọlọ́ni àmọ́ yòóyé ìbòlìmọ̀ tọrọ ìzàdà ẹni tá a bá ń ní ta ló lè dá lóhùn nígbà tó bá pèpè kò sẹ́ni tó lè dá lóhùn àyàfi ọlọ́run fàyẹ́kìsòsò à ọlọ́run ló lè dá lóhùn aburú tó ṣẹlẹ̀ sí òun náà ló lè mú kúrò fún àìkógbé ẹni tára ní kò ìnira yìí pọ̀ kó wá ní nǹkan mi lòun tún máa lẹ́yìn ọlọ́run ọba ọba àlekè ọlá ọlọ́run nìkan náà ni ó ní àdúrà òun nìkan máa ń pè nǹkan mi tí ó yàtọ̀ sí ọlọ́run bọba àlékiọlá káwà máa ṣàdúrà yìí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ gan nígbà bá ń kó nìkan tá nǹkan míì inú tọ́lọ̀ nífẹ̀ẹ́ ni inú fi wá nú ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní laysa shay'un aqrama ala Allah azza wa jalla min ad-du'a kò sí nǹkan kan tọ́lọ̀ ń bá bàrà tó pẹ́lẹ́ ìpé bùkátà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá tí ó pè nǹkan mí ọlọ́run bá subhanahu wa ta'ala yóò máa ṣe àpọ́nlé irú ẹni bẹ́ẹ̀ ibi láti gbọ́ yé pé ní kò tọ́ kí èèyàn lòun ṣàdúà kó máa pè nǹkan mí kò tọ́ bẹ́ẹ̀ gbogbo tó bá òkú ṣẹlẹ̀ sí kò tọ́ kọ́lá àwọn ànábì ọlọ́run àwọn ẹni súnmọ́ ọlọ́run bá jù á gbọ́dọ̀ pé wọ́n nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa

káwá lẹ́nìkan nú wa ó káǹkà ó káyà wòlíì ní ká máa pè é eléyìí tí ó sí èméjì ń bẹ ẹbọ ni ìyẹn lọ́nà ọba ọba àlékè ọlá tó fi kì wá nílọ̀ lọ́pọ̀lọpọ̀ ó kì wá nílọ̀ pápẹ́ ká jìnà sí ìmọ̀ pè nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ọba àlékè ọlá ọlọ́run sọ fún wa nínú suratul A'raf aya 194 ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń pè tó yàtọ̀ sọ́lọ́ gbogbo nǹkan tẹ́ ń pè tó yàtọ̀ sọ́lọ́ ìbádùn àmúfàálùkùn ẹ̀dá ni wọ́n bí ti yìn ẹ̀dá bí ti yìn lẹ̀ ń pè kódà bẹ́ẹ̀ yín rò pé a ah, ó lápọ̀nlé lágbèjúwe tábáwá àwùjọ ń tẹ́ ara àwọn tó ń pè ànábì wa Ìsá tẹ́ pé wọ́n bá wúkọ́ jísọ́ọ̀sì náà ni kó wá gbà wọ́n lẹ̀ tó bá ń wówó jísọ́ọ̀sì náà ni tó bá wa mọ́tò tó fẹ́ dànù jísọ́ọ̀sì náà ni tọ́bá ní ẹni tó ń pè yí tíṣà nẹ́bí wa Ìsá tóun yóò gbà wọ́n lẹ́ni àmì ẹ̀dá lòun náà ẹ̀dá lòun náà ẹ̀rí ọlọ́run ṣe lánàá bí ọlọ́run bá ní káwá sáwọn nǹkan míì sáwọn èèyàn tó ń pè ní dẹ́yìn ọlọ́run ọba ara wọn tí wọ́n ní òlì lẹ́nìkan tí wọ́n sì máa pé kódà àwọn míì tiẹ̀ tó bá kúrò lórí èèyàn látòdórí àwọn àlùjànnú tí wọ́n mọ̀ bẹ̀ wọ́n lọ́wẹ̀ tí wọ́n mọ̀ pè wọ́n ẹ̀dá ni àwọn eléyìí náà bákan náà àwọn míì tẹ wá ń pè tí ò lẹ́mí odò làwọn ọmọ lọ bọ́ bí àwọn tó ń bọ ọ̀sún àwọn tó ń bọ òkè náà wà tó pé òkè làwọn náà mọ̀ pé ọlọ́run ní ẹ̀dá bíi ti yín làwọn nǹkan wọ̀nyí wọn lè dá yín lò bákan náà ọlọ́run lẹ́bí náà zàámùtù mìndónìlá sọ fún ẹ pé àwọn nǹkan dẹ́ tó ń pè nídẹ̀yìn ọlọ́run tẹ́ ẹ̀rọ kàpá àwọn nǹkan yìí ìwọ́n ṣe bẹ̀bẹ̀ fún yín ìwọ́n gbà yín lẹ̀ sọ fún ẹ láyé mùlìkú nà mìsọ́lá zarratin fi samawati wala fil ard ọlọ́ni gbogbo ń tẹ́ ń pè wọ́n lágbára kan wọ̀nyí wọ́n lágbára àti dá wọn wọ́n lágbára àti gbà wọ́n lẹ̀ odò lẹ́ ń pè ní òkè ní èèyàn ní wọ́n lágbára ẹ̀rí tó yẹ pé ọlọ́run ọba sàánà wa tààlà náà ni ọba lágbára tó yẹ pé ní òun ni ń sọ fún wa náà ayé náà ayé 20 ọlọ́ni wà lẹ́bínà yad'una min dunillah àwọn nǹkan táwọn èèyàn ń pè tó bá yàtọ̀ sọ́lọ́n gbogbo tó ń pè tó yàtọ̀ sọ́lọ́n èèyàn ní àlùjànnú ní àmàlẹ́kà ní àbáwọn nǹkan tí ètè ẹ sábẹ̀mí ọlọ́ni la yakhluquna shay'an wọn lè dá nǹkankan wọn ẹlòmí ó lọ bí sáré òkú ní ọmọ lè pè ọlọ́run lókun ni wọ́n wọ̀nyí sábẹ̀mí ọmọ yẹ ṣòro ní àyà náà yorùbá àtún ìgbà wo lọ́lọ́wọ́ wọn dìde níbi tó dákẹ́ sí àwọn gan wọn mọ̀ wọn mọ̀ wọn rẹ̀ pé ní gbogbo ni ó mọ̀ gbà wọ́n ni wọ́n ń ṣe sọ́lọ́wọ́n ba torípọ́lọ́ nìkan là á máa ń pè tá a bá tó yàtọ̀ sọ́lọ́wọ́n ba ọlọ́run sọ fún anú suratul hajj ọlọ́ni yá ayyu annas ẹ̀yin ẹ̀dẹ́ nìyàn duriba masalun àpèjúwe la fẹ́ ṣe fún yíyí fastami'u la kẹtẹ ti yẹn gbọ́ innal ladhina tad'una min dunillah gbogbo àwọn nǹkan tẹ́ ń tún pè tó yàtọ̀ wọn lè dá ìsinsin la wọ́la ìṣẹ́mọ̀ ìhùlà kódà tí gbogbo wọn kó jọ àwọn tán pé Ọbàtálá ni àwọn tán bọ̀ sún ni àwọn tán bẹ ẹ̀yọ ni kágbé ẹ̀yọ wọn àwọn lọ́bàtálá kágbọ́bàtálá wọn àwọn onítẹ̀ẹ́sẹ́ kágbẹ́tẹ̀ẹ́sẹ́ wọn àwọn tán pà lùjẹ̀nú kọ́kọ́ ogun àlùjẹ̀nú ọjọ́ káwá ní etí sí wa kódà kí ogun ọkójọ́ lórí ọlẹ́ máa rò pé ní ẹgbẹ́ yára bá papọ̀ ó yẹ ká lè dá wọn à lè dá wà ń yẹ lóbu tó bá bù ṣe bẹ́ẹ̀ ni tẹ́sí tí bá já nǹkan gbà lọ́wọ́ wọn mo ti kéré o àti tó ti bá mú nǹkan lórí tó ń jọ́sìn fún wọn lérí gbà padà lọ́wọ́ rẹ̀ bọ́ òfà tọ́ọ̀lìbù wà lè mọ̀tòló ọlọ́run àtọ́ọ̀lìbù ẹni tí wà nǹkan náà lẹni tí ń pè nǹkan míì ní ọ̀lẹ́ni wà odò ọdún báyìí ń bọ́ láti jẹ́ ọlẹ́ ní ẹni àti túnmọ̀ kejì ní pé tẹ́sí ní bá jẹ́ àǹkẹgbà lọ́wọ́ rẹ̀ tẹ́sí bá mú nǹkan lọ́dọ̀ odò ọ̀sún olélé mú yóò tọmọ wọ̀ náà ni wọ́n náà

tẹbádé yìí tán pè ní kútúbà àbáwákà ẹ̀ lórí kí nǹkan táyìn tó máa pè pé púpọ̀ àlùjànnú ni gbogbo àná ọmọ ẹ̀sàmí eléyìí tí ò dá ní eléyìí sàdúà ọlọ́nìkan là máa ń pè gbogbo èdè tó bá rí kọ fi pé gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá fàánà wá tààlà ló gbọ́ gbogbo ẹ̀ ló gbọ́ bí Yorùbá lọ fi pé ní bóyìnbó ni bí Haúsá ni bí tápà ni gbogbo èdè tó bá kọ fi ṣe dẹdẹ kó jẹ́ èdè Lárúbáwá

kò sẹ́ni tó sọnù tó mímọ̀ yẹ́dìrú mìndúnilá ẹni tí ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ mẹ́lá yẹ̀sẹ̀ yìí bò láwù ìlà ìyáwó mìlìkìyàmà tí ó kéde bá pé ládò ní dàlùkìyàmà kò lè gbọ́ kò lè gbọ́ pé nìkan kan wà hú máa ń dùn á ìhìm gàfìlún àti ẹ̀mọ̀ pé nìkan pé àwọn ni ẹ̀yin lẹ́ti tí ná millions of naira ìtẹ́ ti lè fi bọ́ àìmọye ráyẹn lẹ́lòdò sún lọ́dọ̀ lúdá lọ ń pè é ẹn tí ọ̀rọ̀ ọmọ bí ẹni kó wá olóṣèlú tó náà fẹ́ dépò ó ní olóbẹ̀ ojú ọsùn kan san díẹ̀ ni kò mọ̀ pé ẹ̀wọ́ abáhùn wọ́n wá ń dùn á ìhìn kọ̀ọ̀fìlú náà àwọn ọmọ kankan ọlọ́wọ́n ní wá ìzà ṣùṣìrọ̀ náà tó bá dọjọ́ gbéǹde alkiyama nígbà tọ́lọ́ bá gbáwọn ẹ̀dá dìde káànù láhùn àdáa

ńgbàtọ́lọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú suratul Maryam ọlọ́ni rẹ̀ Isa ọmọ Maryam àánsà kúlùsàn náà bẹ́ẹ̀ lọ ń sọ fún àwọn èèyàn pé ittakhizuni wa min dunillah fẹ́ túnmọ̀ pèmí àti yá mi lẹ́yìn ọlọ́run tí wọ́n lọ sọ fún wọn bẹ́ẹ̀ tó fi ajẹ́ báwọn èèyàn lé ní gbogbo orí tẹ́ bá dẹ́yàn pé bẹ́ẹ̀ náà bàbá nǹkan mi táwọn èèyàn ń pè náà o anábì yìí dáwọn nígbà subhanak ìmọ̀ rẹ̀ ọlọ́run máa kùlùtù láhùn ìlà máa amọ́rta ní ẹ̀bẹ̀ ó sọ nǹkan kan fún wọn ju ń tọ́ pa mí látẹ́ àní ibùdó lọ́ha rọ́bí wà rọ́bàkùn pé ọlọ́run ọba tó dá mi tó dá mi tó dá yín náà láyé tó yàtọ̀ sọ́lọ́run ni ó di ọ̀tá wọn lọ́jọ́ gbẹ́ndẹ̀ alkiyama ṣùgbọ́n bá ń sọ̀rọ̀ àdúà àdúà ìjọsìn tí mùsùlùmí gbọdọ̀ níkà fún fún ní ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ agbọ́dọ̀ pẹ́tọ̀ ọlọ́run ní kìí tẹ̀tọ́ ẹnì kankan anábì wa muhammad sallallahu alayhi wa alihi muhammad ẹ̀rí òǹsúrú ní muhammad àgísí káníkà mọ́mọ̀ wá gbà mílẹ̀ wá wò mí sàn yá mọ́mọ̀ ìṣí ní wá wò mí sàn yá mọ́mọ̀ ìrùsúkú ní wá sọ mí dolówó ànẹ́bí ò lẹ́tọ́ ẹ̀ kátó wá sọ pé ṣé wù kan kátó wá sọ pé wòlíì kàtẹ́yìn ń tẹ́ wòlíì tẹ́ pé lọ́dọ̀ ọlọ́run kìí ṣe wòlíì tó ni àdúrà tá kí ó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين èyàn rúfin ọlọ́run nínú ọ̀nà tí ó dá táwọn èèyàn ń tẹ̀lé lé ní tánláwọn fi ń ṣe dùá òní kí a lọ ààyè kan ta ní wọ́n sin àwọn èèyàn kan títa láwọn ẹni ọlọ́run ní kíyàn wá lọ bẹ̀ pé òun fẹ́ lọ ṣàdúà torí pé ààyè yìí ó tún jẹ́ ààyè yìí nǹkan méjì ni tó lè ṣẹlẹ̀ ọ̀nà ẹbọ méjèèjì ìkan burú jù kan lọ ní torí pé oríṣiríṣi ẹ̀ ń rí lẹ́ni táwọn èèyàn ń ṣe ààrẹ lómi tó travel pé à ah, ń sàárè iṣẹ́ lágbájá ló ń ti fẹ́ lọ bẹ lọ́n nǹkan àkọ́kọ́ tó lè ṣẹlẹ̀ o ní pé kó lóun fẹ́ lọ bẹ lọ́n láàyè ń ṣùgbọ́n àyè yìí ibi tó ti bàbá sí àbí kó tiẹ̀ jẹ́ bàbá rẹ̀ náà torẹ́ lómi lé ni wọ́n ní ọ̀rọ̀ ẹ ti ń dàrú yìí ní ṣéwù kan wòlíì kan pẹ̀lú pọ́pọ̀lọpọ̀ táwọn èèyàn ń pè ń wòlíì lọ́dọ̀ tí wà yìí wọ́n ṣe wòlíì tẹ́ bá gbé wọn tẹ́ bá fi mìzánù àlìmìzánù ṣẹ́rí tẹ́ kó sunwọ́n ẹ̀sìn wò ó ẹ pọ́pọ̀lọpọ̀ ó tako ìtọ́lọ ń pè ní ìjẹ́wòlíì ọlọ́rin tó jẹ́ wà ní òun tó jẹ́ àyẹ̀fẹ́ ọ̀rẹ́ òun ọlọ́ni alẹ́dínà ámànù na tẹ́gbọ́n náà bá gbọ́

wọ́n lè ní mọ́kà ní títí ẹ̀ ìní ìkan ìgbésí ayé tó lò gan ó yàtọ̀ sí nọ́mà bó ṣe kéèyàn lò wọ́n sì ní wòlíì náà ní àárín ẹ̀ tí ó gbéra ó ti fi sàárè rẹ̀ àwọn fẹ́ lọ bẹ́lọ́ ń bẹ́ pé à ń fi irú ọ̀nà yìí ṣàdúrà eléyìí sí nẹ́ẹ̀sìn wa nítorí lè ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹlòmíì ní ààyè ohun bóyá ti bàbá rẹ̀ ní àbí ti wòlíì kan àbí bẹ́lọ́

ẹlẹ kóra wọn lọ́pẹ́ wọn fẹ́ lọ sàdúà níbi kábàárí ṣéwù lágbájá nílùú báyìí wọ́n tún máa juwó síbẹ̀ gan pàpà irú ẹ̀pọ̀ káàkiri ó wà nílẹ̀ Yorùbá yìí ó wà lọ́dọ̀ àwọn Haúsá bẹ́ẹ̀ eléyìí tọ̀nà tá a fi ń bẹ lọ ọlọ́ọ̀bọ̀ ọba alẹ́kẹ́ọ́lá ó kọrú eléyìí fún wa ẹ̀rí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní la'ana lọ́wùlì yẹ̀húdà Yahuda wa sọ́rọ̀ ọlọ́run bá kó gbé àyẹ̀húdí a jù àtànà sọ́rọ̀ àtàkọrin yóò kọ́lọ́n kó gbé wọn jìnà sí kẹrẹ kí náà ṣe sáré bí sọ rọ́rọ̀ ni ìsákàtú kùbúrọ̀ àǹbíyá ìhì màsáàjìdà sọ wọn sọ dáyè sí ati akọ̀rọ̀ àwọn ọlọ́kẹ́ ànẹ́bí ọlọ́nkan ojú kábàrí rẹ̀ rẹ̀ ẹbà mọ̀ lọ́bẹ̀ lọ́bẹ̀ ìtọ́sì ní àlọ́tẹ́ bókù ní pé káàkẹ́ lọ́tẹ́ sí yára rẹ̀ ká tó tọrọ fún ṣùgbọ́n rí láyé tí wá hadisi Aisha jẹ́mọ́ àwọn ànẹ́bí ọlọ́run ọ̀nà lọ́lájú náà wọ ẹ̀dá àwọn tó ń lọ bí sàárè wọn ànẹ́bí lọ́lọ́run ti gbé wọn jìnà sí kẹrẹ̀ ẹni tó wá ń lọ bí sàárè ẹni tí èsà ànẹ́bí ọlọ́run kọ́ o yẹn pé tẹ́sí tí ó bá ti ẹ̀wà ó yẹ kó wà fún àtọ́ lọ bí sàánẹ́bí ọlọ́run àtọ́ wá ń lọ bí sàárè iléèwù lágbájá kan sàmọ̀dó kọ́ ó kódà rẹ̀ tó tráfù ó ń lọ bẹ̀ yóò tún mọ bí prado láàrin yàn ẹni tí ó dá kàmọ́ náà tún mọ bọ́lá tẹ̀ náà tọrọ pé ọlọ́njẹ́ káà náà lè dé bẹ́ẹ̀ téyùn jẹ́ mọ́kà àìfẹ́ ní àdúrà tá a fẹ́ ṣe àfikádé bíi tí ò bá la yí níbẹ̀bẹ̀ mọ́ àpàdà mọ́ pẹni tó wà ń bẹ̀ tẹ́bà yẹn tí lọ ń pe àwọn òkú ọ̀run lẹ́ni tẹ́sí lọ ń juwó bẹ̀ ẹ̀rí tẹ́ wọ́n gbà pé àwọn ni wọ́n gba àwọn ẹlẹ̀ eléyìí tí ò bá mú ni anábà Muhammad sallallahu alaihi wasallam bá bá ní tààrí ẹnìkan ó lọ́lá jù ó ní ìjùta anábì ni ó jẹ kílà anábì sọ anábì ni Allahumma ìrẹ ọlọ́wọ́ ọba mi látẹ́jẹ alkọ́búrí wásánà yọ̀bádù ọlọ́ndákò má sọ sàárè mi di wásánà àbí tó máa pè ànẹ́bì gẹ́gẹ́ torí pé tó bá pè nǹkan ló ń sà nǹkan náà wá ní pé yóò sàánú àwọn nígbàtá ànẹ́bì tọ́lọ̀ rẹ̀ ti gbogbo ayé ń fẹ́ lè bó láti wá ní sàárè ṣéwù kan mọ̀kádàmù kan wàlí kan gáúsù kan àyè gbogbo tó máa ń pè wọ́n sáhun lọ́wọ́ ara wọn tó pé ní àwòkọ́ tó dálẹ̀ lọ́wọ́ ara wọn ni ma anzalallahu biha min sultan ìyẹn òdọ́dọ̀ ọlọ́run wọ́n fi ń tú àwọn èèyàn jẹ́ ní ẹni ní gáúsù kí nìkan kútùbù lẹ́nìkan ẹkàlùkò bá máa kóra lọ bẹ lọ́n bẹ́ẹ̀ bóò láti gbàrú eléyìí láyè nígbà títà nẹ́bì gẹ́ ò lọ so àdúrà wa kò síbi tá a ti ṣe tọ́lùn òtì gbà wọ́n jẹ́ kéèyàn kan tẹ̀ ẹ́ pé tó bá débi sàárè lágbájá ẹ̀rí àbí tó bá pé lágbájá àdúrà rẹ̀ ò lè gbà torí kala ṣàdúrà ọlọ́run gẹ́gẹ́ làápè ìyẹn ni pèpè dòdòdó fàlẹ́dínà tẹ̀lé ọ̀nà mi dóòní gbogbo àwọn nǹkan tẹ́ ń pè ní dẹ́yìn ọlọ́run tó yàtọ̀ sọ́lọ́run gbogbo ń tẹ́ pè ní láàyè ìbúnà láhùn ọlọ́run àti bí irú kò táwọn nǹkan èèyàn lọ ń tó yàtọ̀ sọ́lọ́run àárikò tọ́wà ọlọ́lẹ́ni tó pé nǹkan mi ti ń bẹ̀ pé wá sàánù mi wá fún mi lálàáfíà wá omi sàn ìyàtọ̀ sọ́lọ́run ọlọ́niwọ̀n lè dáyẹn lóhùn ọ̀nà tó lè fi dáyẹn lóhùn làpèjú ìtọ́lọ́run wá ọwá mú ọwọ́ báyìí ọlọ́ọ̀bọ́mí ọwá fẹ́ bù sẹ́nu fàmá wà mìíràn àlejò kò lè dẹ́ni ẹtí gbogbo èjò tán jẹ́mọ́ ṣe téèyàn lọ́bà tó wá fún ẹni tí lọ ń kó wá fóun lọ́mọ ẹni tó lọ ń pe òkè kó wá ń lọ́wọ́ ẹni tó lọ ń ọ̀run kó wá gbà ń lẹ̀ ó dàbí ẹni tó mọ́wọ́ rẹ̀ tó báyìí tó ọlọ́ni wà máa wà bìbàlẹ́gì kò lè dẹ́nu ẹ̀ wà máa dùá olùkáfìrí na ìlà fìdọ̀láàlù gbogbo lànà tán kèfèrí láwọn fi ń bẹ lọ́hun anù ni o a mùsùlùmí agbọ́dọ̀ sá fún Ọlọ́run nìkan ni ká máa pè nígbàtà tó wá mọ̀ pé àdúrà ojúṣe wa ni Ọlọ́run nìkan

ṣe ṣàdúà abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala tó gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa kí ó yọ́nú sí wa láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó ṣe wá lọ́mọ àlùjànnà kó ṣe wá lọ́mọ náà